kó sí kọ̀kọ̀ kí wá ní ìkọ̀kọ̀ aṣọ fún wa wípé ọlọ́run ọba tó láàárẹ̀ ga ìkọ̀kọ̀ ní torí báàrí ṣùgbọ́n ipa iṣẹ́ rẹ̀ orípa rẹ̀ àárín àwọn ọmọ tí ń dá lára àárín nínú tọ́lọ́wọ́ bá ṣe lẹ́nu ọ̀kan wa ìbá ṣe pé ń bẹ ló jẹ́ báwa ò bá sí wọn àwọn míì tó dé ọlọ́run ní wa rọ́bù kẹlẹ̀ kan ní ìlú ọ̀rọ̀ ọ̀nà ọlọ́run ọba rẹ ọlọ́run bá yẹ àdébí ọlọ́run ọba rẹ ọlọ́rọ̀ ní ó sì jọba oníkẹ́ ní àṣà ìlẹ̀hẹ́bẹ̀ fún tó bá wù ó lè kó ẹ̀ jẹ́bẹ̀ lórí ilẹ̀ ní ìsìnkú kò ní kó. adára rẹ ká. ní àṣà àwọn yòó ní ilé ẹ̀kọ́. ní àṣà yòó sì pa gbogbo yẹn o kò sí ti ọ̀sẹ̀ yìí nítorí bí ẹ̀yin náà ọlọ́ni wọ́n yẹ sọ́kúlẹ̀ fún mi bá àdínkù máa yà ṣá ẹni ọba wọ ọlọ́wọ́ bá yóò kó máa sẹ̀mí lẹ́yìn ní kí a máa àrùnṣá àkùn ní lórí yàtọ̀ kọ́ mi àwọ̀ yìí ẹ̀yin náà àrọ́mọdọ́mọ àwọn kan tí ò sí mọ́ àrọ́mọdọ́mọ àwọn èèyàn kan tí ò sí mọ́ àtàrà àwọn aláìsí lọ́rọ̀ tí ní kẹ́yìn ọ máa bẹ kò síyèméjì bẹ́ẹ̀ nínú ọ̀la ẹ̀sìn. ọ̀pọ̀ àyìnbá tó ń lù ú ní láàyè ọ̀pọ̀. akẹ́rù ní ìgbàgbọ́ pé méjì torí ìgbàgbọ́ ọkọ̀ ọlọ́run náà lélẹ̀ yorùbá àwọn tí wọ́n gbà mẹ́ta ní ìgbàgbọ́ kan náà lélẹ̀ àwọn tí wọ́n sọ wípé ọlọ́run ọba mi máa ìgbàgbọ́ kan náà lélẹ̀ yòó gbogbo eléyìí ni ọba gbàgbọ́ mùsùlùmí ìgbàgbọ́ ti mùsùlùmí sí ọlọ́run ọba ni pé àṣọ ni méjì kò sì tó lè bá agbára ẹni nínú kọ̀kọ̀ tí mùsùlùmí gbọdọ̀ nígbà ìtọ́nu rẹ̀ làwọn màláìkọ̀ ọlọ́run torí pé àyè ìmọ̀ ẹ̀gbà ìjọ ọba ní màláìkà ọba àtọ̀dọ̀ àyàfi tó ọba rí ní àwọn màláìkà tọ́ra àwọn èèyàn máa ní ìbílẹ̀ láyé àlàyé sọ̀rọ̀ àyè ṣùgbọ́n wọn nílé láwọn àwọn màláìkà anábì gẹ́gẹ́ ní jìbìlú ìlú rí láwọ̀ tọ́lọ́run pé anábì òòrùn ní wọ́n lọ sí àwọn alákọ̀ọ́kọ́ nígbà tá ànábì bẹ̀rẹ̀ òòrùn tó báwọn lórí àwọn nígbà tá ànábì sí ọmọkùnrin ẹ̀rọ ẹ̀rọ kò sí ilẹ̀ tí ń ṣe nìkan lórí pé òun kó sí ààyè kan tó gbọ́ lọ́wọ́ tọ́ba ti kẹ́kọ̀ọ́ sáàyè ibi tó gbà níbo lẹ́yìn àti ẹ̀ ti ṣe méjì tọ́ba ní ẹ̀kọ́ ní sọ́mọ̀ lọ kì í ṣe ní sọ́mọ̀ lọ wà alẹ́ nìkan kó tún láyà títí tí ó tún sọ́wọ́ yẹn pé wọ́n lọ hajj lọ́dún ẹ̀kọ́ tí ibi dáná o lọ́dún àràbà ẹ̀ làwọn yẹn bá bí sí làwọn yẹn bá wọn tí mi dẹ́bi sí ẹ ọkọ̀ wà wọn bá tó dé lára ìdára bá lọ kò tí kankan ìgbà tó wọn á di wọn ikú lójú tí wọn ti kú rí àwọn ẹ̀sìn náà kúrò ájàdàdàdà lọ bá ká àyè ọlọ́run tó ṣe bó ṣe máa ń wù ọlọ́run tó ṣe bó ṣe máa bá sì ọlọ́run tó ṣe bó máa ń wù àwọn òṣèlú ṣe máa wù ó tún wí bẹ́ẹ̀ náà ó tún lórí àwọn èèyàn ó tún tẹ̀lé náà. yọ́nà òun ṣe lọ́wọ́ yóò tó máa bọ́ra rẹ̀ sí àwọn mùsùlùmí. àwọn kan bẹ nínú wa oníwọ̀ntúnwọ̀nsì wọ́n sì sàlámù dáadáa àwọn kan mí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀ àwọn mòmìnir dáradà bá dàbí dẹ́kun náà. wàmí nìhun sáà bí bí lè fọ́ àyè náà. mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta yóò الله mẹ́nu àtọ̀ ká lọ́tà ní bàbá sọ́wọ́ àtọ̀ ọ̀wọ́ yìí mọ̀ ọ́ níjọ́ tí èèyàn bá tó sin ọlọ́wọ́ bá tí gbàgbọ́ rẹ bá tó lé nípa ìkọ́ bí irú ta nẹ́bí sọ fún àwọn yẹn ní òdodo ó ní ìyá nẹ́bí lọ́wọ́ wá rí mẹ́fà mẹ́ni àyẹ̀sà nínú ọ̀pọ̀ bá gbàgbọ́ ibi tí wọ́n lọ. nínú ọ̀pọ̀ àlàyé náà yóò pè é wọ́n náà bẹ̀rẹ̀ lọ́wọ́ ayé ibi àwọn tí wọ́n gba ìkọ̀kọ̀ náà nínú ọ̀pọ̀ òun ni ká gbà wípé àsìkò kan ń bẹ tọ́nà ọgbọ́n pàápàá ní orí ayé rẹ̀ àsìkò kan ń bẹ ọ̀rọ̀ tó ṣe wípé gbogbo wa á padà ilẹ̀ fúnra bí a sọ. So. see yọ padà ayẹ torí pé tí lóyún lórí òkè tó lọ wọn bọ lọmọ wa jà ilẹ̀ lọ́padà sí i ọmọ ní ìdókòwò alára ní ìlà ó ní ìdókòwò alára ní ìlà òjì kò sáyé náà máa ti kúkú ní ipa. ó ti gbọ́ ó ti bá a ti bá a ti tọ́wọ́ àti ẹsẹ̀ mi ò dá. ọlọ́run bá sàánú wa wọ́n tún ní ká bẹ̀rẹ̀ táwọn èèyàn tó. ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ni pé ó rí bẹ́ẹ̀ nítorí tí ilé ayé yọ̀ bá wa tí ń bá ń bá wa ẹ ká mọ̀ pé ìgbéǹde náà àkọsọ́dọ́ ń bẹ́ẹ̀ alóbi wa fi ìjọba wo ìgbà tó rí bẹ́ẹ̀ kálóbi ló wọ̀ wọ́n pa rẹ̀ ìbìrì ló náà ó sì fẹ́ jẹ́ káwọn èèyàn ọmọ wípé ọjọ́ ọ̀kan ìkọ̀sẹ́ ni ọmọ ọjọ́ náà táàlóbi bá lọ̀ wọ̀n mọ́ bàbá àyáláyà àtàwọn wa tí wọ́n ń sọ wípé ọjọ́ náà bí owó sì rí ni owó kọ àwọn yàtọ̀ àkọ́wáyé òdìbò àlejò náà lọ́jọ́ tà lóbi ọ̀pọ̀ bí táà lọ́bí ọ̀rọ̀ ọjọ́ náà tà tí ọmọ lẹ́yìn àlẹ́bí náà sì yọ torí pé téèyàn bá dé ọmọ lẹ́yìn àlẹ́bí tí wọ́n lè gbé pọ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni. bó àlẹ́ lọ sí wàá nà tí wọ́n tó wá dọ́mọ lẹ́yìn wàá mọ tó kà yọ àwọn obìnrin tí wọ́n jáde ní tí wọ́n sì wọ́sọ ṣùgbọ́n bí wọ́n ṣe wọ́sọ tẹ́ ẹ bá yọ ìhòòhò wọn tó wà ó ní wọ́n wọ́sọ wọ́n sì wà wọ́n o níta àdébí wa sọ àdébí lẹ́yìn òní fojú mi kà torí pé kò ní í ṣe láyé ìdílé ṣùgbọ́n wọ́n bọ̀ ṣe wọ́n ti dá àwọn ìdílé àdébí ní oṣooṣun náà kà á sì ní ìmọ̀tì gbọ́kùtì ràkúnmí tí ń mì sí tí ń mì sọ a ọlọ́kàkọ̀ àdébìkú ike wọn yọjà gẹ́gẹ́ bí ẹ̀yìn ràkúnmí ike ẹ̀yìn ràkúnmí orí wọn ṣé bẹ́ẹ̀ ló dé àjọ ẹ̀kọ́ ni nínú àwọn àmì inú ló ń gbẹ́gẹ́ bí alẹ́ bàbá ẹ̀mọ sọ̀rọ̀ láti wájú sọ̀rọ̀ àwọn tó ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn ọ sọ̀rọ̀ fún wa nípa wọn ó sì rí bẹ́ẹ̀ àwọn tí wọn máa ṣẹlẹ̀ ọ sọ̀rọ̀ nípa àwọn yóò rí bẹ àwọn kẹ̀kẹ́ bẹ tí ò tí ì ṣẹlẹ̀ ebi sọ̀rọ̀ àti bisọ olè mi ò rí wọn ṣùgbọ́n wọn mọ wọn wá dàbí òní. àlàyé náà yóò. àlàyé náà yóò. mi ni wọ́n wà páàkì ẹsẹ̀ tẹ́tí mọ́ṣáláṣí lọ wọ́n páàkì ẹsẹ̀ tẹ́tí mọ́ṣáláṣí lọ. ṣùgbọ́n lẹ́yìn eléyìí kò sí ìkẹ́kọ̀ọ́ fún wa nínú òrùn tán wọn ò ní mójútó wọn ò ní mójútó tọ̀tọ̀ lọ́wọ́ àtọ́jọ́ jímọ̀ wọn wà páàkì àtàná tí wọ́n máa dùn wọ́n máa dùn ilé kọ́sìnì gbòòrò àwọn tí ń gbé inú gbòòrò nínú tó ń máa gbé pẹ̀lẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn náà wà máa kọ́ lẹ́sìn gbòòrò níṣẹ̀lẹ̀ àbí àwọn ṣẹlẹ̀ wọ́n tún ní yàtí wọ́n yàtí ní bàbá àdé ní sí àlọ́ mi ní ara mi sọ́wájú àmì òní bẹ́ẹ̀ àwọn àmì kéékèèké tún nù ọ́. àwọn ẹrúbìnrin kí wọ́n máa bí aṣíwájú wọn obìnrin àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn àmì kékeré àwọn agbáǹkọ̀bì àmì wa ń bẹ òun ní ìgbà tó ṣe wípé òun ọyọ láti ìwòyọ rẹ tí ẹ mọ̀ pé tí wọ́n bá sí wọ̀nyọ́ wọ̀ sí ìwò wọn rẹ ìgbà tí wọ́n bá yọ yọ̀wọ̀ ayọ̀ láti ìdí ti wọ̀ náà àwọn àyè tó wá dúdú ẹ̀tọ́ yẹn náà nǹkan dúdú ẹ̀tọ́ náà ara àwọn àmì tó lágbára nù ọlọ́run bá dé wáyé nígbà tí wàhálà ọjọ́ àlùkìyà máa bá dé ìyàwó mọ́ta ọ̀hún nàá tàbí kúlù mọ́rọ́bí àti àmà ọ̀gọ́yà ọlọ́run ní ibi tó bá di ìgbà tí wàhálà ọjọ́ ọ̀kan yìí bá dé obìnrin tí ń fọ́ọ̀mù alọ́yàn lọ́wọ́ yóò sì gbàgbé ọmọ tí ń fọ́ọ̀mù alọ́yàn ẹ̀rí pé nínú ojú ọ̀pọ̀ sí kù láyé obìnrin ọmọ tó kúmọ̀ ẹ̀rọ yóò àjọ abẹ́rẹ́ sọ̀rọ̀ ọlọ́run tí wàhálà bá ní yóò làgbẹ́ yóò sàṣà láàfin mi. wọn kàdá ẹ̀wù fúnlọ́dà ti hàmúlẹ̀ hàmúlàhà. ọ̀nà mi pé obìnrin tó yún bẹ́ẹ̀ nú ẹ̀ tí ò tó bí oyún sì máa jábọ́. wàtàrọ̀ nà sàfùkà. ó rí àwọn ènìyàn wọ́n mọ̀ ṣe bí ẹni tó ti ń pa. wàhálà. jẹ́ àgbàgbọ́ àgbàmọ díẹ̀ díẹ̀ tábàlẹ́lẹ́ yóò láàmà sọ ọ̀pọ̀pọ̀ tó yẹ títí tíra kan bẹ́ẹ̀ ní ó bẹ̀rẹ̀ tó tíra yìí lórí àwọn àmì àsìkò lásán ní akọ́lẹ́ lórí. bó ṣe ń bọ̀ Sùlẹ̀mánù wà lórí àga ọlá rẹ̀ lọ́wọ́ kan òun súnmọ́ ọwọ́ à ń tẹnu mẹ́rin kan lára nínú àwọn tó ń dùn pẹ̀lú Sùlẹ̀mánù ń sàmù ó sàmù ẹni náà wàá tẹ́ fún pé ẹni tí ń bọ̀ yà ní gbèríko tí ì wá wẹ̀ lórí mímì nìkan ní tẹ́mi ní bọ̀ wá kí ni àbí Sùlẹ̀mánù tó jọba wọ́n sọ fún Sulaimon lórí pé ewu wa ni àlejò yín ti ń bọ̀ tí ò wà lẹ́nu méjì owó wọn lórí bẹ́ẹ̀ tí mẹ́lẹ́ àbí méjì kan tí mo gbé sójú. Sulaimon ni ẹ̀rọ mọ́ta ló jáde ní mọ̀lẹ́ kàkó wọ́n wá kí ni kí ló lọ mọ̀lẹ́ kàkó ni wọ́n wá sálámù sí mọ̀lẹ́ kàkó ni wọ́n wú èmi. ẹ̀rọ àmì sọ̀rọ̀ ẹ̀ wọ́n ni mọ̀lẹ́ kàkó ni wọ́n ní ẹni yìí tó ẹ tó ń gba màlẹ́kà kúlá lẹ́nu à ẹ dàpọ̀ ní ìfi ibi rẹ̀ fún un. tọ́ba yẹn bẹ́ẹ̀ ló ti gba kúlá lẹ́nu ẹ pa mi kó wá lò. wọ́n ní kí ìrẹsì náà wọ́n mọ̀ dúró má. lẹ́gbọ́n ní kàkà tó ibà yìí lè jòyè náà alẹ́ tó màlẹ́kà kú láwọn àlejò tó kó àkókò òru wọ́n dàgbà tó fẹ́ lọ. wọ́n ní wọ́n fẹ́ ṣèrìn àjò tó tó bí irú bíi síkáyọ̀. ṣùgbọ́n tí ń bẹ nínú òwe lọ́dọ̀ bá fi hàn wọn lákọọ́lẹ̀ ní musa àyọkọsí mo wá bẹ́ẹ̀ bí lásìkò tó ọjọ́ mi yóò sì kú mọ́sá ìlú yóò sì kú sí mo wá wò gbogbo olùsì dá ọlọ́sìn ni ọtọ́lọ́ bá sì lẹ́yìn ẹ̀ lọ́lọ́run mi tẹ̀lé wáyé ní ìwọ lọ́sà lẹ́yìn àbí ọkàn tó lálàáfíà tó tó kàn tá a bá wá débi àwọn tí wọ́n gbà kọ̀kọ̀ tó tá a yànnà náà rẹ̀ á á tún àyè torí ọlọ́run ọba ọba tó lálẹ́ lọ́kọ́ sọ mara ìsẹ̀yìn àwọn tí wọ́n gba ìkọ̀kọ̀ tó àwọn àkọ́kọ́ tá a gbàgbọ́ làmẹ́nu bá wọn nínú ọ̀pọ̀lọpọ̀ òun ni kádàrá àwọn èèyàn oríṣiríṣi wá ní ìgbàgbọ́ nínú kádàrá táwọn ọ̀pọ̀ àwọn kan bẹ yóò gbàjọ tiẹ̀ ní pé ọlọ́wọ́ bá ń jẹ wá ń pàṣẹ gbogbo ká ṣe wọn ní kéwì ọtí lọ bàdà ẹni bàdà àtọkọ ọlẹ à ń ṣiṣẹ́ tọ wọn ní àwa òbí choice ọlọ́wọ́ bá ní ìrẹ ọlọ́wọ́ bá ní ìrẹ tó bá ti bá àní choice ni ọlọ́wọ́ kọ òní ibi alẹ́ jọ ajọkọ ṣàkóso fún àjọkọ sí ní ṣàkóso ọlọ́wọ́ bá ń ta ṣáá ìlà. káwa náà wá fi àbí bẹ́ẹ̀ kọ́ ni. bí wọ́n di wọ́n bò àbí wọ́n ja nǹkan wọ́n ti dúdú ẹ̀ wọ́n ní ilé ló ṣe nítorí wípé wọn àwọn ọ̀rọ̀ tó nǹkan táwọn alágbára ayé bá wá jẹ́ pé ẹ bá sáìkì tẹ ṣàbúrú nínú ìjọba àwọn wọn padà mọ̀ wá di tẹ̀ tó yẹ kẹ́ni kó lè ṣàbúrú lábẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀ kọ́ lọ́wọ́ ìdí inú tó ń jọ́jẹ́ pé ẹnì kan ò ní ṣàbúrú náà kọ́ lọ́wọ́ sí ọ̀rọ̀ ló yé wa nítorí pípé ìmọ̀ ọlọ́run ẹnìkan ò ní ń saburú kọ́lọ̀ mọ́ mà torí pé tí ọ̀pá mà ní máa rí ọ̀kárí. mi ò gbé ọ̀rọ̀ mi wá. tọ́wá rí pé ẹnì bẹ́ẹ̀ ni ṣe jẹ́gán nínú ilé ayé ìtọ́lọ́wọ́ bò sì mà sí tó kiri tó sì rí ṣe ajẹ́ pé àwọn àgbà kan pamọ́ fọ́nà. ọlọ́run ọmọ bá tó la nípa ọmọ gbogbo ẹ̀ eléyìí tó bá fẹ́ràn nínú tá a ṣe tí ọ̀pá má fọwọ́ sí máa ṣe eléyìí tí ọ̀pá fẹ́ràn nínú tá a ṣe kò fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n mọ̀ sí i ìyá mi fẹ́fẹ́ kí wọ́n bá ṣe àbí tí ọ̀bá tó tọ́lọ̀ ọ̀bọ̀ jẹ tọ́lọ̀ táànù rẹ̀ bá yé bá ológun àyìnlàdé yìí nà yorùbá àwọn tí wọ́n gba ìkọ̀kọ̀ lọ́ọ́ dáa jọ kí ẹ máa fi méjì méjì kó máa sára nítorí ó dáa jù ní wípé ìrántí ọlọ́run tó yẹn ń ṣe inú ẹ̀ yóò pọ̀ sí ìjókòó yẹn náà fọlọ́ ní àwọn ìbáda téèyàn ọ̀pá jókòó níbi àwọn yẹn kò ní gbàládà rẹ̀ lẹ́yìn àbí tó bá fẹ́ fi súnà mọ́ àwọn èèyàn ó lè ṣe pẹ̀lú pé lábẹ́ ọ̀dà àwọn ẹ̀kọ́ ọ̀gá tó máa ń ṣe báyìí gbẹ̀rẹ̀ yàtọ̀ sí alágbèrè sọ̀rọ̀ yàtọ̀ lẹ́yìn ìwà ìnáhà mọ́tò ìrún ọ̀rọ̀ ìrún ọ̀sán méjì méjì làwọn kì í tó dáa bí díẹ̀ sí tó burú kíkẹ́ yàn fẹ́ràn ṣùgbọ́n ìfẹ́ràn àdúrà ẹ̀yẹ ọ̀dọ́rọ̀ àfẹ́tì ẹ̀sìn kọ́ wá rí mùsùlùmí ipò míì kó ní èsì mùsùlùmí àbí mùsùlùmí ìlú ẹ̀ kí èèyàn méjì kan máa dùn kankan lábẹ́ rẹ̀ kí ọmọ àbàdàn competent dọ́mẹ́dẹ lọ kọ́ láfikọ́ dọ́mẹ́dẹ tó lè kó dọ́mẹ́dẹ ìyẹn yọ̀dá ṣùgbọ́n táwọn méjèèjì bá jọ competent tó wá wòye pé eléyìí ìdílé tó ń dà á kọ̀ ọ̀sọ̀kọ̀ sára ẹ̀ bìtì ọlọ́wọ́ àwọn àmọ́tí nígbà lójú ọmọ náà. e eh, per non ha un muore perché qualche